Now we have um, Coyote, whose name is actually Kevin. London ok níbo ló ti kọlù kàtẹ kọ́kọ́ ṣé lórí ọ̀rọ̀ pàlọ́ nàìjíríà náà ni o kọlù ni àbí o ti mọ̀ lùlù tẹ́lẹ̀. mo ti ń lùlù fún ọdún nǹkan bíi ọdún mọ́kànlá báyìí láti amẹ́ríkà ìlú drum set àti ìlú oríṣiríṣi ni mo máa ń fẹ́ràn láti lù mo ṣe fẹ́ràn irú orin jazz àti funk púpọ̀ so ibẹ̀ ni àwọn ìmọ̀ mi nípa orin ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí mo lọ sí nàìjíríà mo kí n tó lọ ọ̀kan nínú àwọn ìdí pàtàkì tí mo fi kọ́ èdè yorùbá ni pé mo fẹ́ràn orin àti ìlú so ilẹ̀ yorùbá ní àwọn ìlú àti ìtàn ìlú tó pinmirin púpọ̀ so nígbà tí mo lọ sí nàìjíríà mo wá olùkọ́ kan tó lè kọ́ mi ní ìlú bàtà àti ìlú dùndùn àti gángan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ìgbà tó wà ní naija ló kọ́ àwọn ìlú yorùbá yìí. bẹ́ẹ̀ni. láàrin oṣù mẹ́sàn-án. bẹ́ẹ̀ni láàrin oṣù mẹ́sàn-án. ló kọ́ tó dẹ̀ ti mọ̀ báyìí. bẹ́ẹ̀ni. so màá wọn nǹkan tó ń fìlù yẹn sọ. So bẹ́ẹ̀ ni ó di dandan. kí ló sọ tó ń sìn. àwọn yorùbá máa ń pòwe pé láìsí ìlù kò sí ijó láìsí ijó kò sí ìlù so tí o bá gbọ́ èdè yorùbá o lè lùlù yorùbá dáadáa. káì <laughs> kódà nígbà tí mo wà ní naija mo rí àwọn ọmọ japan kan tó wà ń bẹ tó fẹ́ lùlù ṣùgbọ́n àwọn olùkọ́ wa ń fi wọn ṣe yẹ̀yẹ́ púpọ̀ nítorí wọn gbọ́ yorùbá so wọn kàn ṣe àlùjọ àwọn nǹkan kéékèèké ṣùgbọ́n wọn ò wọn ò já sí wọn ìjà sí <laughs> kí nìkan tó sọ tó ń sìn pẹ̀lú yìí. mo kọ́kọ́ kí gbogbo yín káàbọ̀ ṣé dáadáa lédè àti ìrètí yín lẹ́yìn náà mo mo ṣàdúrà pé ọlọ́run má jẹ́ ń kúkọ obìnrin àmì ọlọ́run má jẹ́ ń kúkọ obìnrin àmì obìnrin dúdú obìnrin pupa ọlọ́run má jẹ́ ń kúkọ obìnrin àmì. <laughs> ok àní sọ̀rọ̀ ń pa yẹn sìn so kí ló dé tí ìwọ náà fi lọ sí nàìjíríà àti kí ló dé tó fi kọ́ yorùbá. nígbà tí mo kọ́kọ́ wọlé yunifásitì mo gbọ́dọ̀ yan èdè kan tí kì í ṣe èdè òyìnbó so mo kàn yan èdè yorùbá nítorí ó jẹ́ nǹkan tí kò sẹ́ni púpọ̀ tó mo fẹ́ ṣe nǹkan tí kò wọ́pọ̀ púpọ̀ nítorí mo sì rí àwọn nǹkan púpọ̀ nínú èdè yorùbá nítorí pé bí mo ṣe sọ tẹ́lẹ̀ mo ti nǹkan nípa oríṣiríṣi orin láti káàkiri àgbáyé bíi orin Cuba àti orin Brazil so ibẹ̀ yẹn ni mo kọ́kọ́ gbọ́ nípa àwọn yorùbá nítorí ibẹ̀ ni ìlù bàtà ti jáde so nígbà tí mo wá rí àǹfààní láti kọ́ yorùbá mo kàn yan mo rò pé bóyá mo máa ṣe fún símẹ́sítà kan bí méjì ṣùgbọ́n nígbà tí mo wá pàdé àwọn olùkọ́ mi àti nígbà tí mo wá rí bí àṣà àti èdè yorùbá ṣe rí ó fún mi ní ìmísí púpọ̀ láti máa tẹ̀síwájú and lẹ́yìn bí ọdún kan mo ti rí àǹfààní kan tí ẹgbẹ́ American Councils ti dá sílẹ̀ tá ń pè ní flagship language flagship so mo forúkọ sílẹ̀ mo ṣì wá gbà á so American Council ti fún àwa márùn ní ẹ̀bùn ẹ̀tọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ láti lọ sí Nàìjíríà láti darapọ̀ mọ́ àwọn àwọn Nàìjíríà pátápátá so àgbẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí Nàìjíríà Yorùbá nìkan lásán lé oúnjẹ Yorùbá nìkan lájẹ́ gbogbo nǹkan tí ọmọ Yorùbá ń ṣe láṣe so agun ọ̀kadà àwọ̀ dánfó àná ọjà eh. kò sí nǹkan tá a ṣe. <laughs> tẹ́ bá wọ um, dánfó tó máa ń gba fifty naira lọ́wọ́ gbogbo yẹn ṣé fifty náà máa ń gbà lọ́wọ́ ẹ̀yin. irọ́ àwọn onídàáfún yẹn oníjìbìtì ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn olòṣì ni wọn tó bá ju ah! wípé ó yẹ kí wọ́n gba àádọ́ta náírà lọ́wọ́ wa a sọ pé òyìnbó ọgọ́rùn-ún náírà ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí mi mo kàn máa wọlé mi sọ̀rọ̀ mo dìbọn pé mi gbọ́ Yorùbá bí òyìnbó kan ti kọjá sí ní mi nígbà tó ti yá láti sọ̀kalẹ̀ máa fún wọn ní àádọ́ta náírà tí wọ́n bá bẹ̀rẹ̀ ah òyìnbó kù fifty naira kí ló ń ṣe òyìnbó wá mo ní lọ sọ fáwọn ọlọ́pàá orí ẹ̀ ti dàrú kí ló ń ṣe ọ. <laughs> o sọ ní yorùbá ah, àbí ní yorùbá àwọn àìpó gbọ́ yorùbá. Ah, ó yà wọn lẹ́nu gan-an. ẹ ìgbà tó wà nàìjíríà ṣọlá ọmọ nàìjíríà obìnrin tán fàìn dàda torí orin tó kọ lẹ́ẹ̀kan pé ò fẹ́ kúkú ah, obìnrin. wọ́n pọ̀ gan ibú ọmọge ní nàìjíríà. ẹ <laughs> mo ń gbádùn ẹ kò wá sílé kankan tó kò sí kankan tó wù ẹ nù wọn náà oríṣiríṣi nǹkan lù mí àṣà ó yàtọ̀ gedegbe sí àṣà amẹ́ríkà pẹ̀lú ọ̀rọ̀ obìnrin àtọkùnrin hmm. lórí ọ̀rọ̀ ìgbéyàwó ọ̀rọ̀ bí gbogbo ẹ̀ ṣe rí ó ṣàjèjì díẹ̀ pàápàá fáwọn obìnrin òyìnbó tó bá lọ sí nàìjíríà àwọn nígbà tí wọ́n kọ́kọ́ dé àárọ̀ pé àwọn ọmọ nàìjíríà wọn ò hùwà dáadáa sí obìnrin ṣùgbọ́n tó bá pẹ́ dáadáa ń bẹ̀ á rí i pé ọ̀kàn jẹ́ àṣà tó yàtọ̀ àti oríṣiríṣi àǹfààní wa ní ilẹ̀ nàìjíríà tí kò sí níbí. Hmm. bí kíni. bí àwọn ipa tí ó yẹ kí obìnrin àti ọkùnrin ṣe nílé àti ní àwùjọ bí àwọn ojúṣe tí ọkùnrin àti obìnrin ní láti bí wọ́n ṣe máa ń tọ́jú ara wọn hmm. ó yàtọ̀ díẹ̀. irú ẹ wú ẹ bá a ṣe máa ń tọ́jú ara wọn. ó wú mi gan. amọ̀yàn tọ́jú ní nàìjà. bẹ́ẹ̀ ni. anyway kí làwọn nǹkan tí o gbádùn púpọ̀ ńgbà tó fi wà nàìjà tó lè gbàgbé nísìn tó. àṣà yorùbá jẹ́ àṣà tó máa ń pọ́n ní alẹ́ gan-an hmm ká tó lọ sí nàìjíríà a gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ àhẹsọ pé nàìjíríà kọjá ìjà pọ̀ wọ́n máa ń jíríyàn gbé oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ tí kò dáa àwọn kan ti sọ pé ká má lọ bẹ̀ ẹnìkan ti sọ fún mi pé mi ní lọ bẹ̀ láéláé mi ní ra ọmọ mi lọ síbẹ̀ láéláé nítorí ó dàbí ilé èṣù ni hmm. ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀rọ̀ àhẹsọ ni nígbà tí mo wá dé àwọn yorùbá máa ń sọ káròyìn ènìyàn kò tó kàbà bẹ́ẹ̀ nígbà tí mo wá dé nàìjíríà mo hmm. rí wípé nísìnyí nísìnyí lẹ́yìn ọdún kan mo rò pé kò sí ibì kan ní gbogbo àgbáyé tó dùn jù láti lọ gẹ́gẹ́ bí àlejò tó bá gbọ́ èdè yorùbá. àfi nàìjíríà bí wàá ṣeré ó já sí àbí. pàdé mi. pàdé ni wá ṣé wàá padà lọ nàìjà. mo fẹ́ padà lọ nítorí àwọn nǹkan tí mo gbádùn ní ètò orin mo gbádùn orin púpọ̀ nítorí kò síbi tí kò sí orin ní nàìjíríà pàápàá nínú èdè yorùbá náà nítorí àwọn àmì ìjó ńkọ́ bá ṣe máa ń jó ńkọ́. mo máa ń jó bí aláwọ̀ funfun tí kò mo bá ṣe ń jó mi lè jó dáadáa ṣùgbọ́n mo fẹ́ràn láti lùlù mo sì fẹ́ràn ètò àríyá ṣíṣe ní nàìjíríà mi ti rí àṣà mìíràn tó fẹ́ràn láti náwó lórí mọ́tò àti àríyá tó wà wọn yorùbá. mọ́tò àti àríyá àti àríyá kí ni ìtumọ̀ pé mọ́tò ṣé pé kára ọkọ̀ tuntun àbí ká tọ́jú ọkọ̀ ta ní. gbogbo ẹ gbogbo ijó jíjẹ. mọ́tò àti àríyá kí ni eh, irú àwọn oúnjẹ tó tí o ṣàárò nígbà tó ti kúrò nàìjà tó ti wá bì. mo fẹ́ràn àkàrà púpọ̀ hmm. láti máa fi panu àti bọ́ọ̀lù àtẹ̀pà hmm, ṣùgbọ́n nítorí ìbàdàn là ń gbé nítorí àwọn yorùbá bọ̀ ilẹ̀ tá a bá ń gbé là ń ṣe àmàlà hmm. àti gbẹ̀gìrì ní ló wù mí jù láti máa ń jẹ. kí wàá ní àwọn nǹkan tí o ṣàárùn yàtọ̀ sí oúnjẹ àgbà tó ti padà wá bí tó ní ah, tó bá pé mo wà ní nàìjà nísìnyí lẹ́yìn tí mo kúrò ní nàìjíríà mo wà nílẹ̀ yúróòpù káàkiri fún oṣù méjì àti mo ti wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà fún bí fún nǹkan bí ọ̀sẹ̀ méjì báyìí àwọn nǹkan tí mo ń ṣàròjù ní ní Nàìjíríà lójoojúmọ́ o máa rí nǹkan dájúdájú o máa rí nǹkan mẹ́ta sí mẹ́rin tó máa ya ẹ lẹ́nu tí o tí ì rírí tó eh. máa jẹ́ kó rẹ́rìn bóyá. já mi sí jẹ́ kí n rí gbọ́. kò sí bí gbogbo ìlú ṣe rí nítorí ètò ìjọba kò péye tó bó ṣe wà l'Amẹ́ríkà àti Europe oríṣiríṣi ènìyàn ní àǹfààní láti ṣe nǹkan kíkan tó bá wù wọ́n láti parí àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe nígbà míì ó lè burú ṣùgbọ́n nígbà míì ó lè dáa ó sì máa ń pa mí lẹ́rìn púpọ̀ hmm. nítorí ètò ọlọ́pàá bí gbogbo ẹ̀ ṣe rí kò lè tó Amẹ́ríkà torí náà oríṣiríṣi àǹfààní ló wà fáwọn èèyàn láti ṣe oríṣiríṣi nǹkan káàkiri. you sabi pidgin na small small ah you dey blow am well small small hey no be small <laughs> na you dey speak so try. so you wan say hello to your friends for naija yeah how far àwọn padi me. how you dey now. <laughs> ṣé wàá padà lọ rí wọn. Ah, mo fẹ́ padà lọ. wàá padà lọ. ó máa wù mí láti padà lọ láti ṣiṣẹ́ lórí ìlú sí. láti ṣiṣẹ́ lórí ìlú well inú mi dùn gan pò wá lẹ́nu jẹ́ kí n sáré béèrè ìbéèrè kan ká tó lọ ṣé o ṣe eré ìdárayá ńgbà tó wà nàìjíríà. mo ṣe eré ìdárayá mo irú eré ìdárayá tí mo fẹ́ràn jù láti ṣe ni mo fẹ́ràn láti sáré púpọ̀ hmm. fún ìgbà pípẹ́ mo sì fẹ́ràn láti lúwẹ̀ẹ́ mo sì fẹ́ràn láti máa ń gún kẹ̀kẹ́ ṣùgbọ́n ó léwu ní nàìjíríà láti máa ń gún kẹ̀kẹ́ eh. so mo sáré káàkiri púpọ̀ púpọ̀ ó jẹ́ nǹkan tí kò yé àwọn ọmọ nàìjíríà mìíràn tí mo bá ń sáré ní pàápàá nínú ọgbà UI yunifásitì tìbàdàn àwọn arìnrìn máa ń kígbe sí mi òyìnbó ibo ló ń lọ òyìnbó kí ló dé tó fi ń sáré òyìnbó ibo níná ti ń jó òyìnbó kí ló ń lé kí ló ń lé ta ló ń lé ọ kí ló ń ṣe ọ